صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مدفاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dà tó tún ṣẹ̀mí wa di àsìkò yìí torí tí èèyàn ó fi ọpẹ́ fún gan ni nígbà díẹ̀ sẹ́yìn sásìkò tá a wà yìí ẹni tí ò tó wa ó ti jáde láyé iṣẹ́ tiẹ̀ ti parí nù ẹni tí ó jẹ́ ẹgbẹ́ wa ó ti jáde láyé bẹ́ẹ̀ náà lẹ́ni tó jù á lọ kò sẹ́ni tó mọ àsìkò àmàgbà tí ó ṣẹlẹ̀ nígbà tí a jẹ́ pé àmàgbà tí ó ṣẹlẹ̀ gbogbo ìgbà tí a bá ti rí i pé ẹ̀mí wa ọba adẹ́dà sọ wa ó yìí ń fi álẹ̀ ó fún alẹ́ mi ká mọ̀ wípé oríire ni tá a gbọ́dọ̀ máa fi dúpẹ́ fún tọba adẹ́dà kí ni ọpẹ́ tá a fi dú fún un ni wípé ká mú un tí ó bá rán wa gbọ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá fúlàrà ọ̀sọ́dà ká lè bá a fi àsìkò yẹn jèrè torí gẹ́gẹ́ bí wọ́n àwọn sálàfù ṣe máa ń sọ alwaqtu kasayf àsìkò bí ìdání ilẹ̀ mùtẹ́kítẹ́ àbíyẹn yọ̀tọ̀rọ̀ tó o bá ti gé nǹkan yóò máa gé ọ lẹ̀ yóò máa wé yóò máa wé tẹ̀ ní ọba adẹ́dà fi ń ta àkíyèsí wá sí wọ̀lá ọ́sùn ilẹ̀ ní ìsánà ló fi kó sùn ọba adẹ́dà fásitì kò búra pé mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta ètò àwọn àánú ẹ̀ ètò ti kọjá. ètí èyí tó ti kọjá kò sí ní tá lè a lè mú wá ní ìsìn yìí pé ká wá mú lò èyí tá a ní lórí ó ní èyí tí a ń wà nù rẹ̀ nísìn tá a bó ti yẹ ká lò ó yóò tún tó ti kọjá fún àwọn sálàfù máa fi sọ wípé àdúnyà sáà fọ́jà àlùwòsàn àṣìgbà wọ́n láyé ẹ ti ṣetán lọ́hùn nínú gbogbo òṣèṣì mi nísìn báyìí ìgbà tá a bá fi rí yawmul ahad tí ń bọ̀ á ti kúrò ní Ramadan subhanallah ẹ wò ń jò láà náà ló fi jẹ́ pé ìbéèrè ìdáhùn àwọn àbéèrè kan ni wọ́n ní ká ṣe léyìn ṣùgbọ́n a rí i pé a ká mú àwọn ọ̀rọ̀ gbìyànjú kan ká tì síwájú ibi tá a bá dé bó láti ṣe tó fi jẹ́ wípé ìtúsẹ́kù yìí a fi tún tó ti kọjá sí tí ó fi jẹ́ pé ìtìǹbọ̀ wájú ọba adẹ́dà yóò fi ṣàánú wa àwọn sálàf wọ́n máa ń sọ yí pé táwọn bá mọ̀ iṣẹ́ kan ṣoṣo táwọn rí ṣe ọba adẹ́dà gbàṣẹ yìí o àwọn jẹ̀ràn pé káwọn tètè lọ pẹ̀ lórí rẹ̀ káwọn tètè lọ lórí rẹ̀ kó fi jẹ́ wípé àwọn lọ pẹ̀lú iṣẹ́ ọba adẹ́dà àwọn lọ pẹ̀lú ìyọ́nú rẹ̀ àwọn lọ pẹ̀lú àánú rẹ̀ a sọ níjòkó tó kọjá lọ wípé àwa tá a gbá ń tí ọba adẹ́dà fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àtúnṣe mẹ́ta mùsùlùmí olùgbàgbọ́ òdodo àtàwọn ọmọ sínú gbogbo òṣèṣí ó máa ń sórí báyìí àwọn kan wà ààwẹ̀ gbogbogbò ni wọ́n ń gbà látara pé kíni wọ́n kóra ó níbi oúnjẹ jíjẹ àti níbi ìsúnmọ́bìnrin. àwẹ̀ wọn ni. ṣùgbọ́n àwọn kan tẹ̀síwájú àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ń ṣọ ojú wọn wọ́n ń kó àwọn àwọn aró. wọ́n ń kó ọwọ́ aró. wọ́n ń kó ìrìn sí wọn aró. àti etí wọn àti gbogbo oríkèéríkè ara tó kù. ṣùgbọ́n àwọn àwọn tí wọ́n ti mókè dáadáa ẹ̀mí wọn ni wọ́n ń kó nínú gbogbo nǹkan tí ọba adẹ́dá ọ̀fẹ́ àti rokúrò tí ó fi jẹ́ wípé gbogbo nǹkan wọn ìpìlẹ̀ rẹ̀ wọ́n fọlọ́run tọ́lọ́run ni wọ́n ń sìn. àárín rẹ̀ wọ́n tún check ara wọn ṣe àwọn ṣì wà lójú ọ̀nà ṣá tá a bá ṣe tán gan wọ́n máa bẹ lọ́hùn bá dá ibi táwọn bá kù sí gbogbo rẹ náà ló dẹ̀ ní ló ní ádàbò torí wípé àwọn tí wọ́n kóra wọn ró tí wọ́n ti mú òkè dáadáa gbogbo wọn máa ń ṣọ́ra wọn gbogbo ìgbà yẹn. torí ọba adẹ́dà sọ wípé man lam yada qawla az-zur wala amala bihi falaysa lillahi haja fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ò fi ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ̀ àti sẹ́kísẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ní tọ́ba adẹ́dà ọ̀lọ́wọ́ sí àti sẹ́kísẹ́ sẹ́kísẹ́ ní tí ọba adẹ́dà ọ̀lọ́wọ́ sí tó kórìíra ọba adẹ́dà kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíni pẹ̀lú oúnjẹ tó filẹ̀ tí ò jẹ àti mímu tí ó filẹ̀ tí ò mu. kí ni adab téèyàn ò lò láti fi jẹ́ kí ọba adẹ́dẹ̀ ó súnyàn kọ́ má jẹ́ wípé òru rẹ̀ ẹ̀yìn ò sáré ó fi gbogbo ẹ̀ jẹun o jẹun gèlètè tí ó ṣe ní pé ó jẹun na tọ́lá òjíṣẹ́ náà sallallahu alaihi abịa sallam tó sọ pé màmá la ibn Adam wẹ́ẹ́ sharra min batn ọmọ ànábì Ádámà kò kún àpò kankan tó buru tó ikùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe kò ní wúlò fórí ara rẹ̀ látara wípé kíni tọba ti di wípé ọ jẹun gàkì ní sáàrì ara rẹ̀ ò wò ni yọ́dẹ̀ máa kọ̀lẹ̀ tí ó fi jẹ́ wípé kò ní rí nǹkan kan ṣe lójú mama yọ máa ka koran súkẹ́súkẹ́ ni kì í wá ṣèyàn nìkan tó bá fi di wípé ìsinu rẹ̀ náà ohun tó ń kà ń ṣe ni wípé oúnjẹ orí oúnjẹ náà ló ń jẹ gàkì tí ó máa dálé tí ó máa tí ó máa bí òní wípé àti dìde lóru àti ṣèbádà kò ní ọ̀rọ̀ lọ́rùn ló fi jẹ́ wípé ká jẹ́ fẹ́sífẹ́sí níwọ̀nba tára òfin ní wúwo tí ò ní rẹ de ẹ̀mí mọ́lẹ̀ tára bá ti ń wúwo ara ó máa kọ́lẹ̀ láti ṣe tí ọba adẹ́dà ń fẹ́ yóò dẹ̀ máa mú rẹ̀wẹ̀sì wá tí bá ti mú rẹ̀wẹ̀sì wá yóò kó báyàn látara pé yóò mú yàn pàdánù oríire tí a fẹ́ fún wa nínú oṣù yìí wípé ká fi ọ̀sán wa ṣe ìgbìyànjú láti máa ka Quran Quran wa kíkà lóru kọ́ wa pọ̀ ju tọ̀sán lọ torí tí mẹ́wàá àgbẹ̀yìn bá ti dé òru kẹwàá àgbẹ̀yìn ẹgbà wa sọ pé jíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sọ́lá ṣé ògbà ní ọ̀sọ̀rọ̀ yóò fún gbàjà èèyàn ní wípé yóò dira rẹ̀ lámúrè kò ní fi aráalé kankan lẹ̀ láì jì á ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ àwọn sàbí rọ̀bí ara àyàn wọ́n ní nígbà míì tó jìṣẹ́ lásà àṣọ́nà bá fa tàrọ́wí nínú mẹ́wàá àgbẹ̀ àwọn amáràn alẹ́ ti ní à ní jẹsàárì níbí eléyìí pàtàkì kó fi jẹ́ wípé níwọ̀nba òní tí a máa jẹ nísìnyí fẹ́sífẹ́sí tí ó kó ara wa ró níwọ̀nba òun náà lájẹ ní sàárì fẹ́sífẹ́sí tí òfin ní jẹ́ kára wa wúwo láti ṣètò náà á gbìyànjú láti ṣe mùjáhádà nínú ètò kò fún ayé kí ni mùjáhádà tá a ṣe ó ní alẹ́ ikhlas gbogbo ń tàǹtì ká ṣègbìyànjú lórí ẹ̀mí wa kó fi jẹ́ wípé orí ọba adẹ́dá nìkan làbí ń ṣe gbogbo ń tàǹtì torí eléyìí pàtàkì olùgbàgbọ́ òdodo ló fi jẹ́ wípé àwọn sálàf wọn máa ń sọ wípé kò sí tó nira láti dúró lé lórí bí ikhlas torí tó ọba ti ní òun ṣe é torí tó ọba dẹ́dà nǹkan mi tún máa wọlé débi pé Umar radiyallahu anhu ọmọ ń ṣe ládùá Allahumma ij'al amali kullaha kullahu saliha wọ́n ọba dẹ́dà jẹ́ kí gbogbo ṣẹ́ tí mo bá ṣe jẹ́ ọjẹ́ sẹ́ẹ̀rẹ̀ èèyàn ní wípé òfin rẹ nìkan ni mò ń tẹ̀lé bó o dẹ̀ ṣe fi owó jíṣẹ́ lọ́sàlá àlọ́sọ́làm ni mò ń ṣe ń ṣe kì í tún wá ṣèyàn nìkan o ojú rẹ̀ rẹ̀ nìkan ni mò ń fi ń wá torí kí ni tàríìfù iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá àwọn sálàfù ṣe gbé kalẹ̀ wọ́n ní àkàlàsòwò wọn àsùwọ̀bà èyí tá a ṣàdáyẹn rẹ̀ èyí ò ní wípé àti torí ẹnì kankan àti torí tọ́ba adẹ́dà nìkan. àwa kọjọ ti anybody àyàfi tòjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam báwọn sàbẹ àtẹnirẹ tí wọn kọjá lọ wọn ṣe dúró lé lórí ìmọ̀ abẹ lọ gbogbo sẹ́ẹ̀mí orí báyìí wọ́n jẹ́ àdúró ni wọ́n ṣe kankan lẹ́sàn jẹ́ kó jẹ́ pé torí tiẹ̀ àti fi wójú orí rẹ nìkan ni mò ń fi ń ṣe wàlà àtẹ́jẹ́ lè àhàdì sí ìṣẹ́ ẹ̀ má jẹ́ kí ní ti torí ẹnì kankan o ṣe nǹkan kan kó jẹ́ pé torí tiẹ̀ nìkan ni. eléyìí pàtàkì ikhlas iṣẹ́ a máa mójútó gbogbo wa. jihad àkọ́kọ́ istihad mujahada tá a gbọ́dọ̀ ṣe tó pàtàkì òní lórí ẹ̀kíláàsì wa níta ń ṣe sí torí ọba adẹ́dàá là ń fi ṣe àbí nǹkan míì ti wọ̀ ọ́ torí gbogbo ohun téèyàn bá ṣe tí èsì torí tọ́dọ̀ bá adẹ́dàá ó ti rẹ ni kò ní ní ládàá ló fi jẹ́ wípé nígbà tí ọba adẹ́dàá ni tó ní lóru àtòrú mẹ́wàá àgbẹ̀yìn ó ní imanan wa ihtisaban a ń ṣe torí a nígbàgbọ́ wípé ọba agẹ́dà ló pàṣẹ rẹ̀ àṣẹ rẹ̀ là ń dẹ̀ mú lò wa a dẹ̀ nírètí sí wípé à ń ṣe láti fi wójú rẹ̀ nìkan ni o torí láti fi jèrè pẹ̀lú rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà eléyìí pàtàkì. torí téèyàn ò bá mú eléyìí gbọ́ nípìnlẹ̀ láàrin níparí ọ̀rọ̀ rẹ̀ à ewu ńlá ni kélé bá ti wá rinlẹ̀ lọ́kẹ́yàn ìgbìyànjú ó máa nípa látara wípé kí ni nígbà tí mo mọ̀ ní tí mo bá dẹ̀ ṣe èmi ò fi san mí lẹ́san àní fojú tẹ́ńbẹ́lú nǹkan kan láti ṣe láti fi súnmọ́ àdẹ̀ ní wo nǹkan kan wípé tóbi jù láti gbé kalẹ̀ torí wípé àfẹ́ rí ìbínú rẹ̀ mọ́sẹ̀lẹ̀ kí ni tó nira níbi yìí gbé ká sọ wa kọ́mọkàyà àkókò sọ̀rọ̀. a máa wo ọgbà ọlọ́run ọba tá a fẹ́ fàyà látara ìkọjá kókósẹ̀ aṣọ wa torí ìjọba adẹ́dà sọ pé kí ni ma gbogbo nǹkan nínú aṣọ tá a bá wọ̀ tó ti kọjá kókósẹ̀ méjèèjì iná láti wì í subhanallah bẹ́ẹ̀ kì í ṣe a lè má kà kú wípé irun gbọ̀n ìsì ilẹ̀ o a gbọ́dọ̀ mójútó kí lè jíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ sọ òní khalifu majus ẹ̀yà pásá àwọn majus khalifu mushriki ẹ̀yà pásá àwọn mushriki wàtúrò lẹ́yìn ẹ dá irun gbọ̀n yín sí ẹ sọ́ọ̀lẹ̀ wàá fún ṣẹwárì ẹ tọ́ túbọ̀ mú yín kí ló fà á torí mákìnsì mọ̀ sí lọ́wọ́ wa àá bẹ́ẹ̀ náà làbẹ̀ ní fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rẹ̀ torí látara bó ṣe lè wò ó kéré tó yóò jẹ́ sábàbí oríire. èèyàn yá ṣèyàn nìkan a gbọ́dọ̀ ṣọ́ra látara pé kí ni ká má máa ká máa tún tẹ̀wíìdì wa ṣe ń gbogbo ìgbà tẹ̀wíìdì èyí ni wípé ká máa mọ̀ pé ọba abẹ́dà wà ọ̀kan ṣoṣo ni o ó ní àwọn sèpáàtì tó péye ọgbọ́n tá à ń sọ orí tá à ń ṣe ọmọ tá à ń rò tẹ́lẹ̀ ìbá ti ń rinlẹ̀ nínú ọkàn èèyàn gbogbo ìgbà kí ni ó bì á ní fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ torí wípé kí ni ṣé á pé ọmọ ń tà ń rò ní ẹnikẹ́ni tó bá ń wò í pé ọba adẹ́dẹ́ òkùnkùn máa ń tó ń rò tí ń wá ń rò yálà sọmọdà kejì yálà lórí ara rẹ̀ yálà sísá tí ọba adẹ́dà tàbí sí òjíṣẹ́ lásìlọ́ àlàfo náà ewu ní fún bẹ́ẹ̀ náà ìsọkúsọ bẹ́ẹ̀ náà ni ìṣekúṣe. tọ́wọ́ bá ń ṣe ìsánù àdìrẹ èyí ò ní wípé tó ń túmọ̀ sí ebi ìgbà tó bá dẹ́gbẹ́ òkùnkùn máa ń tó ń lókọ òkùnkùn máa ń tó ń sọ ọkọ̀ gbọ́ kò sí ẹni tó ń ṣe tó ń ṣe tó wù ọ́ kófòrò. tó ọba wá mọ̀ yìí pé ọmọ tó ń ro kúkú gbọ́n tó ń sọ ó dẹ̀rí tó ń ṣe tó ń bìkì tà pípé kọ́ bá wọn lẹ́dà ó ṣe tí ó ṣe ni ṣùgbọ́n ta ló lè dúró de fẹ́ tó ṣe ọba àdẹ́dà hálù tí gbogbo ayé wà ní ìsìn ṣé kò tó níwà àtẹ̀tẹ̀ àjẹkálẹ̀ àwọn ọmọ wa jà kò sẹ́ni tó lè sọ wípé nǹkan báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń tàka wọ́n láwọn kan wọ́n ti ní ìwòsàn bẹ́ẹ̀ bóò ní ẹ ti ṣèwòsàn wọ́n ní àwọn kan tí wọ́n ní ìwòsàn wọ́n tún ti kó sí padà tó bá ti mú lọ́pọ̀ ta ni ọmọ pé pàtó ọba adẹ́dà lélẹ̀ tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ pa òfin mi mọ́ èmi náà yọ pàtó mi ń yọ sí mi. ọba adẹ́dà ìgbálẹ̀ lórí lọ sí wa báyìí kò yọ pàtàn à ń fọlá ọ̀kan ṣoṣo rẹ̀ kọ́ má yọ pàtàn sí wa o kọ́ má yọ pàtàn sí wa a báyìí kásẹ̀ rẹ̀ ńlẹ̀ torí kí ló sọ ó ọba kọ́yìn sí. ìrántí ọba dẹ́dà ẹni tó bá yà tó bá kọ̀yìn sí tó bá dẹ́dà tó ó yíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tí ò ṣe fọ́yìn ẹlẹ́hùn máa ń ṣẹ̀ṣẹ̀ dọ́ǹkà á sì lé ayé rẹ̀ lápárò tù ló fi jẹ́ pé situation tá a wà nísìnyí kólúkálukú wa ibi tá a bá kù sí níbi tá a fi ń fa ọgbà ọba adẹ́gàáyà ká mójútó torí pé kíni bẹ́ẹ̀ni ìnsánu ala nafsihi basira walau alqa ma'adira olúkálukú lórí ra rẹ̀ dà bó tiẹ̀ jẹ́ pé à ń wá wà wí ká mọ̀ fojú tẹ́ńbẹ́lú ẹ̀sẹ̀ ìṣesí ọkọ sáya aya sọ́kọ bàbá sọ́mọ àwọn ọmọ sáwọn òbí wọn àwọn olórí sáwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ẹ̀yìn sáwọn olórí kí gbogbo wa pa òfin ọba adẹ́dà mọ́ ká má fojú tẹ́ńbẹ́lì rẹ̀ àwọn sọ́lọ̀kù máa ń sọ wípé tí olórí bá ń kọjá àlà àìní dúró gbàǹgbà láká ká sọ wípé àbàpà kí láà máa ṣe á ṣe nà sí àpẹẹrẹ rẹ ẹ dákun ẹ bá ṣe báyìí òtítọ́ pàtàkì jùlọ á máa ṣàdúrà fún wọn níbọn bá ń ṣe ń ṣàdúrà fún wọn sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà ni ó ṣe máa gbàdúrà tiẹ̀ náà sí. lónìí nípìn aburú nínú àìmọ̀ọ́ṣe wọn. òṣìṣẹ́ náà sára fún láti sọ yìí pé tí wọn bá fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ̀yẹn fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ọba adẹ́dà. Ah, tẹ ẹ bá béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ọba adẹ́dà ọba adẹ́dà ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ kò ní fi dùn yín Allahu Akbar ló fi jẹ́ wípé mánájì olùgbàgbọ́ òdodo àwọn ẹni rẹ kan ti kọjá lọ òun ni wípé tí ọba fi di wípé a nǹkan rí bákan ara wọn ni wọ́n máa ń check wọ́n check ara wọn tó tó níbo làwọn kù sí wọn ò ní máa sọ yí pé àwọn ò dúró káwọn ó ṣàyàkókò nàkí fáwọn olórí la látara bẹ́ẹ̀ ọba adẹ́dà ọmọ bí ó ṣe tún ti olúkálukú ṣe ń bẹ̀ tí àìmáa ṣe wọn tí òfin ní pa wá lára ló fi jẹ́ pé gbogbo ògbà ìgbìyànjú tí mùsùlùmí ọmọ tèmi látara ìṣègbìyànjú yìí kò sí ìgbà kan tó wá tí aburú àsìkò kan a dọ́là lọ kó sókè gbogbo ẹ gbogbo nǹkan wọn gbogbo wọn béèrè lọ́wọ́ sálàf kan wọn ni a gbogbo nǹkan mà tí wọn gbogbogbò wọ́n ní àfẹ́dúhà pẹ̀lú istighfar ẹmú tọ́ wọn gógógó ẹmú wálẹ̀ ẹmú wálẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istighfar ṣiṣẹ́. torí pé kí ni tọ́ba adẹ́dà tọ́ba ti rọ nǹkan kò sẹ́ni tó lè mú tó lè mú lé ọwọ́ rẹ̀ ní gbogbo ẹ̀wà látara eléyìí èèyàn ò ní ṣìṣe sọ́ba adẹ́dà látara ẹ̀dá ìgbìyànjú tí kò máa ṣe ń gbogbo ògbà ó ní báwo ni wo ò ṣe ní ṣìṣe sọ́ba adẹ́dà látara ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wọ́n fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ lọ́ṣẹ̀ kan kiri rárá ló fi jẹ́ pé mùsùlùmí ìsìnzọ́mùdám wọ́tọ́kùn ìsìnzọ́rì mọ́ọ̀mọ́ kánà sọ̀rọ̀ àní a máa ń pàpàrà ẹ̀ṣẹ̀ bó ṣe lè wò nísìn ká sọ wá kọjá àkókò tẹ̀ àtàkùn kankan ṣùgbọ́n kí ló fi ṣe aláṣà àti ńlá nǹkan pa rẹ̀ ó ní máa ń sọ̀rọ̀ kan abẹ́ ìlú fẹ́fẹ́ ńlá ó ní ká má jọ àwọn ọ̀tá ò ọ̀tá ọba adẹ́dà àwọn tí wọ́n ń fa irun gbọ̀n kí ni tí ọgọ̀rọ̀ ó mọ̀ sí yìí àwọn nǹkan kéékèèké báyìí a máa ṣọ́ra fún àti kó sínú ọgbà tó jíṣẹ́ náà sàlám kìlọ̀ kí à ń lọ pẹ̀lú rẹ̀ ó ní ìyá kùn wọn màkàrà tó dàm dúró ẹ ṣọ́ra fún ìmá fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ tó ní àpèjúwe ìfojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ kàkómi nẹ́fẹ̀lú bíi bọ́tẹ̀lì wáyé bí àwọn èèyàn ní tí wọ́n to see the valley kan. eléyìí mú gi kan wá sọjá aza bẹ̀rùd eléyìí mú gi kan wá tọ̀hún náà mú tiẹ̀ wá títí títí tó fi di wípé ọwọ́ akun tẹ́sẹ̀ bá ti ń pọ̀ yóò máa tóbi sí i. a ṣọ́ra fún ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ṣàìbìkítà láti máa dẹ́ṣẹ̀ gbangba torí ìdẹ́ṣẹ̀ gbangba tó túmọ̀ ní sí ni wípé wọ́n bá dẹ́dà sí tó sùn obìnrin náà jáde ní òhò ní jáde wípé ẹ̀wà wò ẹ̀wà wòra nù ọkùnrin náà ti ń ṣe bẹ́ẹ̀ wọn láwọn ń jọ kò sí tí wọn ò ní ṣe tán kò síbi tí wọn ò ní tì síta lára tán kò sí ẹ̀sìn ọba adẹ́dá kan tó fi àyè gba ilé yìí ló ṣiṣẹ́ náà sàrà sọ́nà tó ó nígbà tó bá dìgbà yẹn ayé àwọn obìnrin ó pọ̀ kàfíàtọ̀ àríyá wọ́n wọṣọ lóòótọ́ o ṣùgbọ́n òògùn ni wọ́n wà mọ́mílá ìjáde wọn yóò máa fa ẹ̀mí èèyàn mọ́ bàjẹ́ lọ́sọ̀ọ́ ó ní á wọn ò ní gbóòórùn àlèjẹ́ náà dépò pé wọ́n wọ̀ ọ́. tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ewu ni láwùjọ bẹ́ẹ̀ náà ni mùsáàrẹ́ ìràtọ́wọ̀n nasuha á máa ṣègbìyànjú láti máa ṣètọ́wà ní gbogbo ìgbà á máa ṣètọ́wà ní gbogbo ìgbà tọrọ bá a dẹ́ẹ̀dá ó máa ń dunnú sí pé kí ẹrú ó ṣe táwọ́bà yọ̀dẹ̀ gba táwọ́bà ẹrú eléyìí pàtàkì ká má fojú tẹ́lẹ́lú ẹ̀ṣẹ̀ òjíṣẹ́ náà sàásì náà ti pé tó bá ti mọ̀ pé wọ́n náà dẹ́ṣẹ̀ ṣàlùwà lọ́wọ́ múná pé aláka méjì wá ètò kéré jù tàbí bẹ́ẹ̀ kọ́ ṣe sàdákà tàbí bẹ́ẹ̀ kọ́ gbáwẹ̀ mú iṣẹ́ eré kan gbọ́ tí ó fi bọ́ ti dànù táwùbà òun wá máa pọ̀ báyìí bó ṣe lé mọ́jà kan mọ̀nà tuntun ṣe táwùbà ọ̀nsáǹsí ọ̀nsáǹsí ọ̀nsáǹsí tí máa fa kéèyàn tàn rè torí wípé kí ni kò jìnnà sọ́ba dẹ́dà gbogbo nǹkan tí máa fà téèyàn máa fi kó sínú ẹ̀ṣẹ̀ èèyàn máa ṣàkóso ṣàkóso ló fi jẹ́ ipe òjíṣẹ́ lọ́sàásílà mú àpèjúwe wa àpèjúwe apààyàn kan ó ti pààyàn rẹpẹtẹ ọpa mọ́kàndínlọ́gọ́rùn ẹ̀mí ẹ̀rí ọkàn wa ń jẹ́ òun náà pé á kíní yìí kò yẹ kó rí báyìí wọ́n wá tọ́ka rẹ̀ lọ sọ́dọ̀ ẹnì kan àáfàá ni ṣùgbọ́n kì í sáàfàá atọ́nisọ́nà lọ́sọ̀dọ̀ ọlọ́run àwọn àáfàá wo la tọ́nisọ́nà lọ́sọ̀dọ̀ ọlọ́run àwọn àáfàá tó jẹ́ pé wọn ò ní jẹ́ kéèyàn já kàrùn láàánú ọlọ́run ọba wọn ò dẹ̀ ní jẹ́ kí èèyàn lè gboyà láti kọjá ààlà rẹ̀ tí a bá ti sọ fún ọba adẹ́dà sọ báyìí wọn ó tún fi yé ọ wípé bójì iṣẹ́ látàtà àti tù rèé o wọ́n wàá parí rẹ̀ pé àwọn ẹni rí tán kọjá lọ àwọn wo lẹni rí tí wọ́n kọjá lọ àwọn tọ́ba adẹ́dà gan sọ lórí wọn pé rọ́bì Allahu àánú wọ̀rọ̀dù àánú ọba adẹ́dà yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí wọn àtàdé kúnlẹ̀ àwùjọ lọ minal muhajirin. والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ẹ̀yìn nínú àwọn tí wọ́n bá òjíṣẹ́ lásàlà sọ́nà ṣe ìjìra àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò nílùú mọ́lẹ̀ ìlú àpọ́nlé ìlú Mẹ̀dínà àtàwọn tí wọ́n bá wá tẹ̀lé pàṣẹ àwọn ẹni yìí ní ti dáadáa

ọ̀ràn yẹn ni kó là kó là ó lè mọ̀ dájú lẹ́yìn lẹ́yìn ìgbà náà ó ní wá aṣáájú àtàwọn sàbẹ̀ mi a lè rí kùsìkùsì kọ̀ọ̀kan nínú omi ìnìyàn wọn ṣùgbọ́n àpapọ̀ wọn àwọn ni wọ́n dájú lẹ́yìn tòun ti bá a ṣe rí lè rí kùsìkùsì ọjẹ nu ẹnibọdì tí bá ń bọ̀ lẹ́yìn lọ kọ́ wa máa fọ̀rọ̀ wọn kọ́ máa ta sí wọn òjíṣẹ́ lọ́sàn àti láti sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lú àwọn àtàbí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àtàbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àtàbí torí tàbí ni ó fi ojú òjú mú dùn kan yóò fi ṣe sàrà àwọn tí wọn bá wá lẹ́yìn ó fi tó tó òkè ódù tàbí jù bẹ́ẹ̀ lọ ṣe sàrà ládàá àwọn òní tó tà wọn tàbí àwọn tí òjíṣẹ́ náírà sílám bá sọ ilé yìí àwọn sàbẹ̀ ẹgbẹ́ wọn tí wọ́n ń ta sí sàbẹ̀ yìí láti fi fà wá tá à ń bọ̀ lẹ́yìn láti fi fà á létí sáńdà jùlẹ́dà tó lè mí lẹ́yìn ìgbà náà wọ́n láwọn sàbẹ̀ yìí ó ní lẹ́yìn ìgbà náà àwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn. ìmáàmù Malik rahimahullah àwọn àmì tẹ́wọ́n àṣà ìmáàmù Darut Tanzil ló fi sọ yìí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ wá tí àsìkò wù àsìkò àwọn àsìkò oníṣẹ́ náà sàṣẹ àwọn tàbí àwọn tàbí àwọn tàbí tàbí tòró jíṣẹ́ náà sàṣẹ láàmì lẹ́yìn wọn òun ọ̀jẹ̀rì sì tó kù. àfa àtọ́báfẹ́ tọ́ sọ́nà ń tó àkàrò tí ó mú wá fún ọ àkàrò ń tó ṣẹlẹ̀ lásìkò yìí. láti fi mọ̀jẹ̀ kò ṣe. afá àkọ́kọ́ tí ẹni rè ẹni tó fẹ́ ronú pìwàdà tó lọ sọ́dọ̀ rẹ̀ àwọn afá tí wọ́n ń fọpọlọ gbé nǹkan ọpọlọ tìwẹ̀ kò ṣeé gbé ọpọlọ gbọ́dọ̀ tẹríba fún níta kàálẹ̀ yìí ó gbọ́dọ̀ tẹríba fún ọ̀rọ̀ ọba adẹ́dà bó ti ṣe lọ́sàn àti sọ́nà ti ṣàlàyé rẹ̀ táwọn sàádé tí wọ́n mú lò àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé àtàwọn tó tún tẹ̀lé wọn. eléyìí lọ́pọlọ tó péye ọpọlọ tó kàn fún un pé kóun ó ṣe bọ́ bá ṣe ewu òun à ewu ni táwọn ìjọba bá ṣe kínní ẹ dáná sun wọn ẹ ṣe kínní ẹ yẹ wọn níbo ni wọ́n ti ṣe tí wọ́n tan re tí wọ́n láti bọ̀ tán dáadáa kò sí ìkìlọ̀ máa ń fi wá tá a bá sọ pé ah, sàlàfíà sàlàfíà sàlàfíà ti túmọ̀ sàlàfíà ní wípé ìdá gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe padà sí bí ọba adẹ́dà ṣe fẹ́ ní bó ṣe fi wọ́n jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ látòrí àwọn sàádé kọjá làánú àtàwọn àpèlè tí wọ́n tẹ̀lé yìí bí wọ́n ṣe ṣe torí bọ́ba adẹ́dà ṣe fi pọ́n wọn lé kó lè bá a fi pọ́n wa náà níbẹ̀ tó ń túmọ̀ sí ẹni ìyẹn lè gbé hánú o ẹni tó bá ti gbé hánú ó gbéra rẹ̀ síta ni á wà á yẹ̀ wò ǹjọ́ ń tẹ̀lé tí wọ́n sọ àbí ò tẹ̀lé ló túmọ̀ sí wípé ó dá lórí ìmọ̀ ìmọ̀ tó yẹ kóró ìmọ̀ pé ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ sálàmù sàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí àwọn tí wọ́n kọjá lọ nípele tí òjíṣẹ́ náà sálàm ṣàlàyé wọ́n dúró lórí báyìí. ìmọ̀n Malik rahimahullah rahmatawasa ó ní tí wọ́n bá tẹ́nìkan kan bá mú nǹkan wá fún ọ tọ́ ọ bá rí nínú àwọn àṣesí àwọn àpele tá a sọ yìí o jìnnà sí o tọrọ bá dẹ́dẹ́ ọ̀lọ́wọ́ ń bẹ̀. ẹni tó wá lọ báyìí wọ́n wá ń sọ fún un wípé ah tó lè ráforíjì ìwọ nìkan ọ̀pààyàn ẹni ọgọ́rùn-ún ó dín kan òun ò lè ráforíjì ẹni kó òun kú yanjú tiwọn náà padà ọ̀pá papọ̀ ọba yanjú ẹ̀ kí ló ṣẹlẹ̀ ọba lọ ètò òun sọnà wọn bá tọ́ sọnà sọ́dọ̀ ẹni tó jẹ́ ẹni tí ma àlàyé ọ̀rọ̀ bá dẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi hàn jíṣẹ́ lásán àti náà táwọn ẹni eré dúró lé lórí pé làtọ́kùnà tó ní rahmatillah kéèyàn má jà kàn náà ọba ntí mo rí sí ọ ibi tó torí wípé àwọn ẹni ibi wà ń bẹ̀ ni ọdẹ wà láàrin wọn tọ́ọ̀n bá ń ti wà láàrin wọn ìwọ náà ọkàn ò léegun ọkàn rẹ ọmọ di sí ni ọdẹ máa gògò lórí ìbàjẹ́ ọba kò ń bẹ̀ kò ń bẹ̀ tọ́ọ̀ bá ti kò ń bẹ̀ tọ́ọ̀ lọ síbi tó dáa ibi tí wọ́n ti ń ṣe dáadáa ọkàn rẹ ọ̀rọ̀ tọ́kàn rẹ bá ti rọ̀ iṣẹ́ ọwọ́ rẹ náà rọ̀ fún títí tọ́ba dẹ́dà ń fẹ́ látara bẹ́ẹ̀ ọ̀tàn rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ tọ́ba gbéra lóòótọ́ tọ̀rọ̀ fẹ́ rà padà fẹ́ ṣẹ́rí padà sí dáadáa kó tó débi tí wọ́n àwọn ẹni bí torí àwọn màláìkà tí wọ́n ń gbẹ̀mí ẹni ibi wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ń gba ẹ̀mí ẹni rè àwọn tí wọ́n ń gba ẹ̀mí ẹni rè wọ́n ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ lẹ́kẹ̀ẹ́ fún àwọn tí ń ṣe tí ń gbẹ̀mí ẹni ibi wọ́n ṣe ní pálípálí wọ́n lè fàtú ní fífàtú tó jẹ́ pé yọ tọ̀ sára yọ yàgbẹ́ ara kò sí tí ò ní fi bara jẹ́. mọ̀láìkà jẹ́ wọ́n ṣe fàǹfà pẹ̀lú mọ̀láìkà tí mọ̀láìkà bínú. eléyìí ni ó ti túbá eléyìí ni rárá kò tí ì débi tí ń lọ. جاء تائبا مقبلا بقلبه إلى الله ó ti túbá ó ti sẹ́rí padà lọ sọ́dọ̀ ọba náà ọba màláìka àyà ní innahu lam ya'mal khayran qad kò tí ì sí sẹ́ẹ̀rí kankan kò ì sí sẹ́ẹ̀rí kankan ọba adẹ́dà wa jẹ́ kí màláìka kan wá ní àwò èèyàn ọ̀wà ni ẹ jẹ́ ká wọ̀n ibi tí ń lọ yìí tó jẹ́ bí ire èwo ló súnmọ́ jù nínú méjèèjì èwo ló súnmọ́. tí súnmọ́ bá náà àbúdá yìí ẹ̀jẹ̀ àwọn méjèèjì ìjọba ti súnmọ́ jù. èyí tó bá súnmọ́ jù ibẹ̀ làá nínú àna ọba àdẹ́dà ọba àdẹ́dà jẹ́ kí ó sún kìsìn kọjá wípé ó sún mọ́ ibi tí ń lọ níbi tàwọn eré kò fi hàn mí tọrọ ọba àdẹ́dà ó máa ń ó ní àánú wa ju àwọn òbí wa kan náà lọ. أخيرا وقبل dọ́tọ̀ mọ̀láìkà tó wà mọ̀láìkà aláàánú lọ́wọ́ àbẹ̀ kí ló falẹ̀ torí wípé ó kúrò láàrin àwọn èèyàn wọn láníyàn dáadáa ó tún wá kúrò láàrin àwọn èèyàn burúkú lọ sáàrin àwọn èèyàn rẹ̀ kò fi jẹ́ wípé ó máa wà láàrin àwọn èèyàn rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní bó o bá tiẹ̀ lè ṣe tó wọn ní ti dáadáa ọ máa jẹ̀mọ́ tó o bá wà láàrin ẹni ibi ìwọ náà bá tẹ̀ ṣubú tiwọn ọkàn ò léegun ọ máa ṣàwọn nǹkan kan bíi tiwọn náà tí wọn á tún ní ṣé ẹ̀mí gbọ́dọ̀ agbọ́dọ̀ dùn ní mọ́ dọ̀wọ́ amúlẹ̀ sígfà ló máa ṣọ̀pọ̀lọpọ̀ sígfà rẹ̀ gbogbo wa òṣìṣẹ́ lọ́sàá àtúnlá mi àwọn arìnsàn wọ́n ti jẹjà wọn láwọn wò ní arìn lásán wọn láwọn tó jẹ́ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfari láyé istikfari ti pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́ wọn ò wá ní nǹkan kan tí wọn ò gbé wájú ọ̀gbìn ìdarí kíámà láti fi wá jẹ́jọ́ lé lórí òfin jẹ́ wípé a máa kún fún istikfari gbogbo gbogbo ọ̀sẹ̀ tá a bá ti a máa kún fún istikfari kì í ṣe yẹn nìkan tá a bá ti ṣe nǹkan kan tó kù káàtó ká tètè ṣe dáadáa míì tá a tá a fi blọọkù ìṣàlùwàlá ìmápàṣẹ rẹ gbogbo àwọn nǹkan báyìí tá à ń bá ti ń ṣe a máa ní sísúnmọ́ lọ́wọ́ bá èyí tó fi wá ọkọ̀ sí ń bẹ̀ tẹ̀síìdù tẹ̀síìdù wa a máa ti ń gbogbo ìgbà. máa tún ìgbàgbọ́ nínú ọba adẹ́dà wa sí ní gbogbo ìgbà àmà àmà rè ní rẹ̀ ìdí máa mú kéèyàn rí rè ní òjò òní máa tẹ̀ iṣẹ́ wò bàbá ti bẹ̀tẹ̀ wò àmà pé ìṣọ̀kan ní ọjọ́ àwa náà dàgbà kí láàásì kí ní dàgbà lóṣù ilẹ̀ ilé bó o láàásì kọ tí òfin ní ìbálẹ́jọ́ burúkú fún wa ìrìn wá pàtàkì lórí ẹ̀ lọ́wọ́ abẹ́ àwọn ọ̀sán rẹ̀ ààwẹ̀ wá pàtàkì bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ tá a ṣe gbogbo iná pàtàkì bá a bá ṣe ṣékú bẹ́ẹ̀ là á ṣe bá a tá a bá ṣe dáadáa á kó ọ̀kọ́ mọ̀ rẹ̀ sàárè àpótí iṣẹ́ wa ni bá a bá ṣe ṣékú là á ṣe bá a eléyìí máa jẹ́ kí ìmáyà ọlọ́run ọbẹ̀ ìmọ̀ ọlọ́run ọba ìmáyé tí ń kéèyàn ìmájẹ́ títẹ̀ sí torí títẹ̀ sí ìbá ṣe lẹ́ẹ̀fẹ̀ sí bẹ́ẹ̀ lèèyàn máa ń gbóyà. pẹ̀lú eléyìí ààwẹ̀ wọn fi jẹ́ ààwẹ̀ àwọn tó jẹ́ wípé ẹ̀mí wọn so mọ́ lọ́hùn yóò fi jẹ́ pé táàwẹ̀ bá tán ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ pẹ̀lú àwẹ̀ òkan ní bọ́mọ́ wa lọ́wọ́ lójijì torí nínú àánú ọba adẹ́dà àti ìkẹ́ rẹ̀ ọba adẹ́dà yàtọ̀ sí ọ̀ràn yẹn yìí ó gbé àwọn nàwáfíìl padà kalẹ̀ táàtún fi máa ta ìṣesí ọmọdánù wa jí nígbèsè ayé ọjọ́ mẹ́ta ò ní kọjá láì fi pé àtúngbà àwẹ̀ kan ètò mọ́sálà ìjọ ìsmail àgbà àwẹ̀ tòlàṣà arba'a khamis àtúntì bàmí láti pe àwọn àṣesí àwọn fílìm àwọn ìṣesí ìmàníyà tá a sẹ̀ kó ń bẹ̀ sẹ́nu Ramadan láti fi pé padà sí. lẹ́yìn ìjọ hamid juma sabt ahad ismail mi tún ti dé jẹ́ ọdún monday mi tún ti dé àtúgbà nìyẹn látara bẹ́ẹ̀ ara wọn wà rẹ́gúlétẹ̀ pẹ̀lú ẹ̀ bá wọn. ṣùgbọ́n tí wọ́n rí pé ah, a gbọ́n ṣe pẹ́pẹ́ ń bú ètò dáa jù òní wípé àgbà kan àjà torí òjíṣẹ́ náà fìlà àlùfẹ́ mi. إن نبي الله دعوه أعبد البشر ẹni tó ti lọ́wọ́ ọba jù nínú àwọn ẹrú ọlọ́run ẹ̀dẹ́ ènìyàn ó ní nàìjíríà dàrú ó ní tó bá jí lóru tó bá sùn lóòrùn yóò jì láàjì yóò tún ọ̀sán tó gba àwọn ẹjọ́ kan kan kan látara bẹ́ẹ̀ ó fún ẹ̀mí lẹ́tọ̀ọ́ ó fún ara lẹ́tọ̀ọ́ tó bá kojú ọ̀tá kẹta ó padà sẹ́yìn ọ̀tá wo ni ètò jẹ́ ọ̀tá tí nǹkan kan bá ti fẹ́ di wípé ó ti ẹ̀fẹ́ sí ọlá nítorí wípé ìwọ àti ọba adẹ́dà ẹ̀mí rẹ̀ wà lára lọ́dọ̀ ọba adẹ́dà gbogbo wa ìṣètò adẹ́dà gbogbo wa torí kò sí tí múyàn tètè rí ìsúnmọ́ adẹ́dà bíi ààwẹ̀ ìbára tó lágbára. níbi pé tí èèyàn bá ń ti ń ṣe yóò ní ìgbà ló fi jẹ́ pé gbogbo àwọn ọmọ eré tí wọ́n kọjá lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ ṣe kọjá lọ ní ìgbà ṣe kọjá lọ ní ọ̀sẹ̀ ní العلامة إمام السنة شيخ محمد ناصر إمام الغاني بن إمام أحمد شيخ تكيل الدين ابن تيمية ابن قيم جوزي أبوبون من أخوة الشيري توري بكي يوم ونص سمو بعدها يبايع لهم أبوه ìbàdàn kí bàbá adéèdà dé sọ ó ní ẹgbẹ́dọ̀ rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun kò sí ìbàdà kọ́ ṣáálì pẹ̀lú rẹ̀ ìsọ̀rọ̀ tiwa ìṣesí wa ìròrí wa gbogbo nǹkan wa ajẹ́ ó jẹ́ ìbàdà àdẹ́gà torí wípé èèyàn ò ní fẹ́ kẹ̀rẹ̀ tó o bá ṣe ń tó o fi kẹ̀rẹ̀ ṣé kò rí ọ ni tó o bá mọ̀ kó rí ọ ó kù tó ṣe fà àti tọ́wà tó bá sọ ń tó kẹ̀lẹ̀ ṣé kò gbọ́ ni ọ sàtẹ́yìn ó ṣàpọ̀lọpọ̀ ó ti tán ó ṣe tọ́gbà ó ti wá ó pẹ́ ń burú ṣe ó sì ti wá forí mi bẹ́ẹ̀ náà ló tọ́ ọ bá ṣe ń tó kẹ̀lẹ̀ pẹ̀lú eléyìí tí a bá jẹ́ kí ààrẹ wa kó jẹ́ àwọn ẹ̀ṣà ẹ̀ṣà ẹ̀yìn káàjẹ́ kó máa ní lẹ́bùn àmùsùlùmí wọn kàn gbà àwẹ̀ àná ń gbà ní kíní èyí tó bá ti tó bá bá tètè sọdún jàre kágbó kátẹ̀ ẹ̀kọ́ kíní ìdá rárá opportunity ń gbà wò sí àti fọ ẹ̀yìn rẹ mọ́ láti fi jẹ́ pé orísun mọ́ ọba àdẹ́dà torí tó ọba rí ìsúnmọ́ rẹ̀ o lè rí wọ́n ilé ayé gbé nígbèsí ọ̀tá rẹ̀ bọ̀rọ̀ lọ́nà jẹ́ àtàlẹ́ àbẹ̀ èyí tó kù yìí tá a bá ṣe ní àbùkù lẹ́ẹ̀kejì kọjá lọ kọ́ bá a fi tí ó kù yìí kọ́ bá a fi tún ṣe kọ́ wá tí oṣù yìí kó fi tún gbèsè ayé wa ṣe kọ́ jẹ́ kí á di àtúnbí lẹ́yìn Ramadan kó ká di abdullah ẹrú ọba adẹ́dà tó jẹ́ pé tí ẹni ìbínú rẹ̀ nìkan là ń sá fún ìyọnú rẹ̀ nìkan là ń lé bá à ń ṣe pẹ̀lú àìmọ̀ àdájú pé ọmọ ń tà ń wò ọgbọ́n ń tà ń sùn. a dì à ń gbé bùkátà wà lọ́ba à ń kígbàjarè bá wí pé kó yà á ya tí ọ̀fẹ́ ní táǹsì kó fún wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ògbọ́n náà gbogbo ẹ̀ ojú rọ̀ eléyìí aníkàbára wa sọ kó tó. di أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو غفور السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير يا شيخنا وعندكم جزاكم الله نعم نعم ìbéèrè àkọ́kọ́ ẹni ìbéèrè wípé ó ní òun fún ọmọ lọ́mú lọ́wọ́ ọmọ ẹ̀rẹ̀ ti ju bí oṣù méje lọ and uh, òun wá òun wá fall sick. náà. so òun òun wá fall sick. tó wá ń wípé ṣé òun lè fi àwẹ̀ ìbéèrè ni ẹ sà. ọmọ yẹn oúnjẹ ni ọyàn ṣé ọmọ tó ń kún lọ́yàn yẹn ṣé ẹ̀fọ́ ni ní eh, predominant oúnjẹ rẹ̀ ó ló ti ń jẹ àwọn oúnjẹ mi sà ó ti ń jẹ àwọn oúnjẹ mi bẹ́ẹ̀ ni sà tọ́jẹ́ pé tó bá fi àwẹ̀ lẹ̀ ẹ̀ tó bá fi tí ò bá fún un lọ́yàn kò ní màlá rẹ̀ ohun tí ó insinuate náà nìyẹn torí ó sọ wípé ṣóun lè stop breastfeeding ọmọ yẹn kóun wá tó bá jẹ́ pé yẹn ni ó lè gba àwẹ̀ àwẹ̀ náà ni ó gbà padà. ok ok jazakumullahu khairan. wọ́n ní naam subhanallah. ẹni sọ pé iṣẹ́ tóun ṣe tẹ́lẹ̀ òun ti resign. ọkọ̀ọ̀kan wọn pààrọ̀ alálùbáríkà. àmín bọ̀ wọ́n wá sí rìsíìbù sálárì bóyá fún oṣù tí bóyá oṣù kan àbí nǹkan tó wá ní báwo ló ń ṣe lè handle irú owó bẹ́ẹ̀. ó ti resign. ó resign bọ̀ ó sì receive salary. tó bá ti resign tí wọ́n dẹ̀ ti gba resignation rẹ̀ kọ́dá owó wọn padà fún wọn. ok sir. àti tó bá jẹ́ pé wọ́n bùn lókù torí circumstances máa ń wà bẹ́ẹ̀ tí wọ́n sì lè rí pé kó jẹ́ kó ti tó wọn létí tó bá ti tó wọn létí ní tó bá jẹ́. Uh, conclusion wọn. Naam. All right, sir. That same person náà sọ pé um, òun ń bojú. Báwo ló ń ṣe lè máa múra níwájú ẹni tó jẹ́ guardian òun tó ṣe ọkùnrin ni? Ẹni yẹn ló tọ́ òun tóun fi márì. kí ni relationship wọn ṣé wọn ṣàlàyé rí wípé lè jẹ mahram wọn ò ṣàlàyé ló sọ pé mahram ni wọn tí wọn ìbá tí ìbá ti ṣe mahram ni ajnabi ni. so bí ó ṣe múra pẹ̀lú ajnabi náà ni ó ṣe múra pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé mahram ni ìwọ̀nba tí mahram lè rí náà ni ó ṣe múra pẹ̀lú ẹ̀. ókè sọ. ẹni ìbéèrè wípé òun lè ka Quran ṣùgbọ́n wọn mọ ìtumọ̀ Quran tó ń ka ó ní ṣé òun lè fi English text máa fi follow up ìtumọ̀ yẹn. tí ìbá ti ṣorí ìrùn. ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kó má jẹ́ lórí irun kí. Naam sir. Assalamu alaikum. Ìbá ti ń ṣorí o. Yes sir. Àlàyé fún ní kéèké. Ó má ti jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ àtọpọlọ rẹ̀ ní fi ń tú ọ̀rọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ìwọ̀nba tó mọ̀túmọ̀ rẹ̀ mọ́. Okay, sir. Ẹni ìbéèrè wípé ṣé èèyàn lè san zàká lórí fifty thousand naira? Náà èèyàn lè san zàká lórí fifty thousand naira. Rárá. Yálà lórí tá a bá lo silver o tàbí tá a bá lo gold kò sí fifty thousand naira ò gbé kò gbé. tá a bá lo silver ó ju hundred thousand lọ díẹ̀ tá a bá lo gold ló ń wọ nǹkan bíi one a little over one million torí wípé circumstances abára wa láyé nìsín gáàpù láàrin gold àti silver ó ti fẹ̀ gan kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní àwọn afáà ti rẹkọmẹ́ndì wípé tá a bá lo sílvà yóò jẹ́ kí wólómù àwọn tí wọ́n yọ zakat pọ̀ owó dẹ̀ ti pọ̀ sí dáadáa láwùjọ tá a fi yanjú bùkátà àwọn aláìní. ju wípé ká lo góòlù lọ tó jẹ́ wípé àwọn tí wọ́n ní agbára àti yọrú èyí ní ìpẹ̀ tó yín tá a bá rí ń bẹ̀ òkú tó ti sílvà. Naam, ó ní ẹni túbẹ̀ ìwò pé ẹni tí ó ń kírun lọ́wọ́ tálù àlá rẹ̀ bàjẹ́ látara pé bóyá ó pass wind. So, ẹni yẹn, ó wá fẹ́ lọ tún àlọ́ àlá ṣe ìbéèrè wa ni wípé ṣóun máa ṣe bísímìlà ṣóun á dẹ̀ ṣe zikiri lẹ́yìn ewùdú sílẹ̀ yóò ba nǹkan kan jẹ́ nínú kóun lè kọ̀ntínú ibi tóun gba dé àbí báwo ni kóun ti ṣe gan. ìbéèrè yẹn ò tí yé. ó ń kírun lọ́wọ́ sà ó wá ó wá sọ àlọ́ àlá rẹ̀ bàjẹ́ ó jáde ó wá ń béèrè wípé nígbà tó ń fẹ́ tún àlùwàlá ṣe yẹn ṣóhun á ṣe bísímìlà ṣóhun tóun bá lè wá ṣàlùwàlá yẹn tán ṣóhun lè ṣe àfikáàbù téèyàn bá ṣe téèyàn bá parí àlùwàlá tóun bá ṣe nǹkan méjì yìí ṣé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ibi tóun bá òun tẹ́lẹ̀ ṣóun lè continue àbí báwo ni kóun ṣe yẹn bẹ́ẹ̀. n tó ṣe yẹn ṣára àlùwàlá ni àbí kì í nígbà tó ti já pààrà lò àlẹ́ ní nà kò sí wàhálà. báyìí jazakumullah khair. wàá ti ra fún Now. Now, wọ́n bèèrè wọ́n ní a muslima mistaking istihaba for for haibor during the day and she broke her fast. She had decided to quit fasting. Okay. She had decided to quit fasting before she was corrected of her mistake after Fajr.

kọwaa dúró ó tún rí náà kọ̀ wá mọ̀ yìí pé nígbà tí kọjá yẹn kó ń wẹ̀ ó wá rò ó pé bọ́yá nígbà tó ṣì ń wá yẹn kò mọ̀ yìí pé ìsìnhádà ni lọ. bẹ́ẹ̀ni sà. wọ́n wá kọ̀rẹ́kẹ̀. bẹ́ẹ̀ni sà. tí wọ́n bá ti kó má jẹun mọ́. ok ìwákùnrin ọ̀kẹ́ra ọmọ tó ṣe wípé ọmọbìnrin tó ṣe wípé ó ń gbà àwẹ̀ láti ìgbà tí ọmọbọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò ì tí ì bàlágà ṣùgbọ́n láàárín kan ní àìná àwẹ̀ yìí náà ló wá bàlágà sí. Si ṣé ó ti di ààwẹ̀ tó kọjá lọ ni àbí ibi tó ti bẹ̀rẹ̀ ibi tí haido rẹ ti tí re rẹ ti bẹ̀rẹ̀ gan-an ni e yẹn ti bẹ̀rẹ̀ lórí. ìgbà tó ti balaga yẹn kọ́ gba ààwẹ̀ yẹn bẹ́tà. èyí tó kọjá. rárá nísìnyí mọ́sálà ó ń gba ó ń gba bọ̀. náà. No.

ṣé kó san ni hmm. àbí kó márùn-ún ni ó san. bẹ́ẹ̀ ni. kọ́sàn mẹ́wàá ok. ìdákùn wà fẹ́. ẹni ìbéèrè wípé ó lóun rí kà nínú Sahih Bukhari wípé a lè fi pákó ká tẹ sórí òkú ó wá ní ìṣẹ̀lẹ̀ ṣe àlàyé kíní fún wa. bẹ́ẹ̀ni ètò náà fa àwọn àṣà pọ̀ lórí rẹ̀ pẹ̀lú àwọn àṣà tó wá pé ẹ má jẹ́ kí nǹkan kan wà láàrin mi àti ilẹ̀ so títẹ́ tí wọ́n tẹ́ sí lórí òun ṣé àárín òun àti ilẹ̀ ni àbí kò ní nǹkan ṣe pẹ̀lú ásáàrù yẹn ibi tọ́rọ̀ ti wà nìyẹn làwọn àfáà mi fi sọ wípé rárá a lè kẹ́ pákó sórí ẹ̀. Hmm. Eh, ibi tí àwọn àfáà ti fọ̀rọ̀ jóni tó rọ ni wípé pẹ̀lú ilé ilé o ó túmọ̀ sí pé a lè tẹ́ nǹkan sí lórí nígbà tó yẹ rí ni tí èso yìí pé a ti ti lẹ́gbẹ̀gbẹ̀ nígbà míì náà sì rẹ̀ necessity lè wà tí a sì fi nǹkan bí pákó sọ̀pọ̀tì lẹ́gbẹ̀gbẹ́ ìran ṣàkóńsáǹsì ìtọ́jáde láìsí bọ́yá iná àti fọwọ́ kan gan láti fi wẹ̀ kọ̀rọ̀ ọ̀run wọ́n kàn dánú sí bẹ́ẹ̀ ni wọ́n kó hmm. sínú bíi kéèjì kan ni tàbí nínú hmm. bíi pósí kan ni hmm. láti fi lọ́ọ́ láti lọ́ọ́ gbé sínú sàárè fọ́mọ̀ àwọn circumstances yìí ti yàtọ̀ síra wọn bó bá ṣe mú àyẹn mọ́tíláhà yẹn láwò. ìní àlàyé tí sheikh sọ́ọ́lì fún ọ̀sẹ̀ mi ń ṣe ní àwọn ọ̀rọ̀ lọ́sùnmọ́ ọ̀la. ẹ wà fún wa ìyá kò mọ̀ fẹ́. wọ́n ní ṣe ìgbàláyè wà kí èèyàn kó ṣé ìgbàláyè wà kí èèyàn kó zakato fitri kéèyàn kó fún àwọn organisation tí wọ́n láwọn ń gbà. téèyàn bá rí wípé wọn ó ṣe déédéé téèyàn ò dẹ̀ mọ ẹnìkan kan lágbègbè kéèyàn lè yọ fún torí circumstances wà bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá mọ àwọn èèyàn lágbègbè téèyàn mọ̀ wípé á látara gbígbé fún wọn nǹkan yàtọ̀ fún wọn níjọ́ náà kéèyàn gbé fáwọn rẹ̀ ṣùgbọ́n téèyàn bá fi hàn kéèyàn gbé fáwọn organization bíi ti zakat àti owó náà na assalamu alaikum wa alaikum assalam wọ́n bèèrè pé ṣé a lè ṣe kútúbà lẹ́yìn ìrun ìdí tí aláàfẹ́ kí nílé nínú condition tá a wà yìí Ah, ibi tí ọ̀rọ̀ ti wá lórí rẹ̀ ni pé instance tí ó ìdílé wa gẹ́gẹ́ bí eh, Anas bin Malik radiyallahu anhu bó ṣe ṣe kò ṣe khutba torí khutba ìmáàmù gbogbogbò ni ó ṣe bọ̀dí tá a wá ń bára wa nísìn ni wípé kò tiẹ̀ wá kí ni ká ṣe. wọ́lá àná àákàlẹ̀ sọ̀rọ̀ bíi nàìjíríà fáwọn aráalé kọ̀ǹdíṣàn tá a bára wa yìí. orí gbogbo wa la kò síbì kan àbí kejì olúkálùkù wa ká wo ibi tá a kù sí nínú ìwọ wa sí ọba adẹ́dà ká dẹ̀ mójútó ká dẹ̀ pẹ̀lú padà lọ́ba a lè ọ̀kan ọ̀rá sọ̀rọ̀ láti ọ̀rọ̀ gbìyànjú ìnáwó àwọn òkè. ẹni ìbéèrè ó ní lórí zaka ti owó ó ní. I wrote down my I wrote down my bank account balance as at an earlier date this year. It was less than the nisab as at that date, but more than the nisab threshold currently. If I were to write down the amount today, do I have to wait for the same date next year and check if it is more than the amount and pay the normal 2.5%? I think about to give you two months long. Okay. Uh, come again, sir. Hey. Eh, for example, listen, uh, next two months, Ramadan, la one nure. Yeah. next next two months ni nìsọ́ọ̀bù owó mi máa pé nìsọ́ọ̀bù. ok. tá a bá yọ nísìn ọ̀fun táàmù yóò ti tò àwa yọ nísìn mm. ó wà ok. òkè láìṣe pé ó ti díù. láìṣe pé ó ti díù ó kú bíi mọ́tò tù láti díù a lè yọ ọ́ lẹ́yìn tí hájà bá wà tí hájà bá wà. Um, for now, there are no more questions here. Mi ò wá mọ̀ tí àwọn ikọ̀ bá. Èmi ráwọn questions kọ̀ọ̀kan. Okay, bóyá data mi tó ń skip òun ló fà. Okay, can I use Salatu Tasbih as part of my Tarawih? Invitation of Yeah. Yes. Okay. Is giving zakat restricted to location of the giver? No. Okay. Masala, ó ní àwọn relations tàbí àwọn èèyàn tó mọ̀ tó jẹ́ pé wọ́n ní di zakat. No òun ò dẹ̀ sí nílùú. ìjọba ah. ìbí gbé agbézàká lọ. bó tá a mọ̀ yìí pé wọ́n nídìí ẹ̀yìn. Yeah. Now. ok subhanallah now when doing things for the sake of Allah will require that one should keep quiet on most things. By keeping quiet, won't people term it as stupidity and use that as an advantage? But you, can, we, you will not be taken to account for talking. Hmm. Keeping quiet. But you can you will easily regret talking. Hmm. So keeping quiet most cases is salvation. Yeah. Now, Assalamu alaikum warahmatullah. I'm from the border side. I'm from the border side. My question is about border change. A border change yes. is a business which is in uh, high demand, is competing with other businesses, makes it profitable. Now, uh, the question is, we make profit by selling foreign currencies to make higher an uh, higher profit or something. Uh, makes it profit by buying foreign currency and then selling the same currency at a higher exchange rate. What's the stance of Islam on this transaction? kí owó tí wọ́n gbélé kọ́mọ̀jẹ̀ tí ó ní àwọn èèyàn lára but wọ́n easy wọ́n easy transaction látara wípé àwọn tí wọ́n fẹ́ travel wọ́n ó rí owó change àwọn àfọ̀kàn yìí but kọ́mọ̀jẹ̀ yìí pé látara tí wọ́n ń gbélé wọ́n ń fara ní ọmọ làkejì. Okay. Jazakumullah khair. If I have logistics company and a customer want to ship something haram like alcohol, what can I do? No, don't, don't, don't, don't partake in that. Not only logistic companies, it may be freighting, it may be whether taxi driving or Uber or anything, and they want to convey alcohol. Just tell them you don't do that. Okay. For Zakatul Fitr, now giving... Just tell them you don't do that. Yeah. Okay. For Zakatul Fitr, I'll be giving outside the giver's location. Um, do we have to consider time zone? Perhaps the time zone of the giver is uh, maybe ahead of the area in which he wants to send the zakat, zakat fit fitr precisely. Um, when exactly, what time zone is he going to consider to give the zakat? The one, the one when it is due at his own end, sir. Maybe he's, he's at ahead. his own end that is due. Okay. Yes. He, he, he, his own, yes, his own. Okay, okay. Okay. Now, Damashira and Tom of sending questions. Well, they should please do send in their questions. For me here, I've exhausted what I can see on my chat thread. Here. control. Now, sir, mo ní mo ti ẹ̀gbọ́n fàá kọ́sán tó wà lórí chat thread ní ìgbà ìsà. Ẹ̀yin ni létò. Bọ̀ it appears wípé àwọn èèyàn ò sẹ́ni mọ́ wọn ò sẹ́ni more questions so. Okay. Sir? uh káṣẹ bá mo ní sẹ́yìn ẹni káṣẹ bá bà náà ni. just a question just a question now sir one thing question now wọ́n ní kí ni kí ni ìdájọ́ pé kéèyàn ó máa wòra rẹ̀ nínú mírọ̀ bóyá mírọ̀ wà ní bathroom àbí ó wà nínú yàrá rẹ̀ ó wá ń wòra rẹ̀ ní dèdè bọ́lá wọn bá ṣe ta láì wọ nǹkan sára wọ́n ní ṣé nǹkan kan lòdì sí. kò sí tó lè. tí ò bá ti ní bí fitna kù. ok sir jazakumullahu khairan sir. wọ́n ní mo wò pé a lè a lè hẹ̀ndẹ̀ báyìí sir yàrá ibi tí abákùn sí kọba dẹ́gbà kó fọ ìdùnnà ìta bá sọ tí wọ́n bá tó ń fẹ́ mu kó fi sábà bí oríire fún aláyé àti gbangba ọjọ́ ọdún ìgbà tí a nà. ìta bá kùsùn nínú àwọ̀ àkọ́bá dẹ́gbà kó ìdùnnà tó kù sáǹbà lọ kó fi sábà bí oríire fún wa fún àtúnṣe tó ti kọjá kọ́ wá jẹ́ kí. aṣoríire látara ramadan náà láyé ní àti nígbà ọjọ́ ìgbìyànjú àti àwọn. àmì ni ati nigba ojo igbiyanju ati awon ami ni لا إله إلا أنت بارك على محمد وعلى السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته